ó ní wípé ọlọ́ni wàyíti àwòháìtù wàyíf àwòháìtù n bò fẹ́ dojọ́rọ̀ kọ́ ànábì wa ẹ̀sà nígbà tí mo ránṣẹ́ sí ọ níbẹ̀ yẹn àwọn àfààní wáàyí ọwọ́ apèsè méjì wáàyò láàyè alladhi yuhi ìlà àǹbìyá yìí yẹ kásùmù ìlà kìsìmáyìí wáyù sẹ̀rẹ̀ẹ́ wà wà wáyù ìlẹ̀hàm méjì ni wáyì wáyì sẹ̀ríà pé òfin ọlọ́run ẹ̀sẹ̀ báyìí ẹ̀sẹ̀ báyìí wáyì ni ọlọ́run fi rán màlẹ́kà yóò fi rán sí àwọn ànábì rẹ̀ àwọn ànábì ló sì máa fi jíṣẹ́ fara ayé pé ọlọ́run wí báyìí ọlọ́run wí báyìí. ìkejì O ní wáyò ilham kọ́lọ̀ ń ju nǹkan sí yẹn lórí ẹ̀mí jama ń o ń o. nígbà mi bẹ téèyàn máa wọ ọlọ́run báyìí àyà ọlọ́run tàbí àdìsá nàbì. sallallahu alaihi máa wo tẹ́ máa wo tẹ́ máa wo ọlọ́run sì máa ju ìtumọ̀ rẹ̀ sí ọ lẹ́mì. àwọn àlùfáà wọ́n ti tú Quran sílẹ̀. àwọn tó bá jẹ́ àyà sẹ̀ríà ẹnìkan kan ò ní nǹkan kan lórí ẹ̀ mọ́ pé kó tó máa wò ju pé ibi táwọn àáfàá tú sí tí wọ́n gbọ́ lẹ́nu àwọn sọ̀hábà táwọn sọ̀hábà gbọ́ lẹ́nu ànábì náà lọ́nlọ́mọ́ àmọ́ àwọn àyà mi ń bẹ tó bá lè kí ọlá fáwọn àlùfáà pé ìtumọ̀ rẹ̀ yín máa dùn sí yín lọ́kàn ńlọ fata fi mọ́sáàbù bá mọ́sáàbù bàbá wa imam malik rahimahullah bàbá wa sàfi ahmadu bin ambali abu anifa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láfiri mọ́sáàbù wọn àyà ọlọ́run náà ni wọ́n ronú sí pé ah, ntí ó jẹ́ pé ọlọ́run wí ni tí àyà bá jẹ́ pé ó wà ní àláwájú ìdánni tẹ́ pé a lè sọ pé ntí ó jẹ́rìí tọ́lọ́run bá ò lámọ́lẹ̀ wá kékeré fún wa pé ntọ́ ń wíre ayé mẹ́fà àwọn afa kan ronú sí ibi tí ilẹ̀ àmọ́ ọlọ́run ti máa ń ṣiṣẹ́ nìyẹn. odidi ìtumọ̀ Quran àwọn afa wa mi ò tu gbogbo ohun tí wọ́n tú odidi Quran sí kò ní ju tí àwọ̀ mi lọ bí ìjàlá lé ní nìsín jùsù kan náà ni ìtumọ̀ Al-Quran náà ni ẹ sì rí ìtumọ̀ Al-Quran ní míì táwọn afa wa mi tu jùsù mẹ́ta ìtumọ̀ Quran náà ni ẹ sì rí mi jùsù márùn-ún ẹ wà rí mi jù sí bẹ́ẹ̀ dógún kùránì náà wọ́n sì tò ibi àdúrà gbé ibi àdúrà gbé ní ń ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọmọ nìyẹn pé ọlọ́run <clears throat> ṣàánú mi nítorí jásí pé ẹ ń bá fẹ́ mọ kéwú gidi àbọ̀ fẹ́ kàwé gidi ó ní bùkátà sí kó jìnnà sí ntọ́lọ́ba ń bínú sí kó sì máa wá ìsúnmọ́ lọ́hùn ẹ gbà sọ́nà jẹ̀tà náà táfà kan kígbe lọ́dọ̀ àfa rẹ̀ wípé sakautu ìlàwàkì so a evusi fa arzadani ìlà tẹ̀ríkẹlẹ̀ màá. torí fa iná lè ilima. وأخبرني بأن العلم نوره ونور الله لا يهدى لعاصيه ونور الله لا يهدى لعاصي ẹ bá ń fẹ́ ilé hàmù látọ̀dọ̀ ọlọ́run jọ́kọ̀ sí ni pé yọ̀rọ̀ jìnnà sí gbogbo ọlọ́run fẹ́ ní ṣíṣe ní sísọ ní gbígbọ́ ní mọ̀ pé yíyan ọ̀dà oṣù tẹ́júmọ́ à làákàyè rẹ ibi tí màmá gbà sọ̀kalẹ̀ sọpọ̀ lọ ló ń jẹ́ ó dìwùn. sẹ́yìn gbogbo ohun tá kéyẹn tí a bá la ọpọlọ ẹni tó ní ìmọ̀ tí a bá la ọpọlọ rẹ̀ tí wọ́n gbé jáde tí wọ́n bá gbé sẹ́gbẹ̀ẹ́ ẹni tí ò ní mọ̀ ẹ lè mọ̀ yàtọ̀ jẹ́ mọ́. ní ọpọlọ ẹni ó nímọ̀ òfin ṣe pé ẹja lọ wábi yẹn bá fisika lọ yọ kò yàtọ̀ àṣẹ ọlọ́run mọ̀ lára ọpọlọ àwọn àbájúwe fún wa wípé gbogbo ọmọ tí èèyàn máa ń mọ̀ láyé stọ̀ tá à ń stọ̀ rẹ̀ sí inú ọpọlọ ìkọ́ tẹ́pẹ́ bẹ̀ bá ní kò gbá. ìyẹn wo lórí inú àwọn àbáwọ̀ tẹ́ pé tíra tí wọ́n kọ yàrá yóò gbà yàrá ọ̀gbà tíra wọn nígbà ibi ó dẹ̀jáde inú ọpọlọ níbo ni àwọn àgbẹ̀yìn ò sí inú ọpọlọ. wọ́n ní nǹkan sọ̀rọ̀ ni pé. ọpọlọ wa ni ibi tí màmá sọkalẹ̀ sí ni tàbá ha nǹkan tàbá ha tán ibi tọ́ lọ́hún tọ̀ rẹ̀ sí ọ̀dọ̀ ẹ̀ lókè ni ńgbà bá fẹ́ lò máa sọ̀kalẹ̀ ibẹ̀ ẹ̀rọ mi tí ó wọ exam hall tí wọ́n fi bébà lé lọ́wọ́ tí ó wà ní la wa ń wa ń Ami wa Ami. yóò sì bóde ọlọ́mọ rántí. tẹkọlóyìn lọ́ba wà ní gbogbo orí wọnú exam hall gbogbo orí wọbẹ̀ sọ́ọ̀sọ̀ orí kalẹ̀ ń ta ni ah. kọ̀sọ̀ kalẹ̀ ń gbà yẹn ni àánú ọlọ́run ni máa jẹ́ ọ sọ bí yẹn bá fẹ́ lò bàbá wa dáhùn àlágége ọlọ́run máa ń yọnu sí wọn akọ́bá ni mójúkò láì fi wọn àti ibu wọn bàbá wa wọn ní ádámù ọmọ kéwù à ń bi ádámù léèrè ńtọ́mọ̀ lásìkò tí ẹbí tí wọ́n bá sẹ́yẹ pẹ́rẹ́ yẹn ní ìsìn wọ́n bi léèrè kò ní ká mọ̀ dáhùn sí ìjẹun bi léèrè. nǹkan tó kọjá yìí ẹ̀ tó ní gbogbo ẹ̀yìn èèyàn gbogbo ohun tí bá ń bẹ lókè èèpẹ̀ yìí ẹ gbàgbé ń pa ìmọ̀ rẹ̀ ń pa àwọn ẹ máa béèrè tí bá ń bẹ ń sánmà á máa fún yín lábọ̀ ní ìsìn lórí ẹ̀. Ah, ìmọ̀ wà ń bí gbogbo ìgbà mẹ́sàn-án ẹ̀ máa béèrè sánmà kínní sánmà kejì kẹta kẹrin keje. wọn làwọn kan sì náwó pé ẹ jọ̀ọ́ èmi ò lọ sánmọ̀ torí ń gbé sánmọ̀ rí ilẹ̀ náà ni tí mo fẹ́ béèrè wa ẹ dákun tí ẹ gbẹ́sẹ̀ lé lórí òun ẹ sọ ní tí ẹ gbẹ́sẹ̀ lé lórí bẹ́ẹ̀ ti bú olórí bàtà yín òun ẹ sọ ti ń bẹ lábẹ́ rẹ̀ káwọ́kẹ́ wá gbẹ́sẹ̀ káwá bá nǹkan náà ń bẹ. eléwà eléwà béèrè. bó ṣe tẹ̀sí náà jàmọ́. ẹ̀rí wọ́n wà lẹ́gàn ó fi ìmọ̀ ara ẹ̀ fóun ló nímọ̀ jùlọ ani ní ọba alim alim yàtọ̀ fún alim ó yàtọ̀ sí alim èèyàn lè jẹ́ yẹn sífà kàtí yẹn lè jẹ́ nìyẹn bí afa yìí ma quran afa yìí ma hadith ọ̀dẹ̀ ma náà o alim náà lápè ń bò tí ma kí o tó jẹ́ alim alimu lẹ́n tó ní ìmọ̀ tó mọ ń tà ń fi mọ̀ ṣe ẹ̀ ń tó ní ìmọ̀ tó wá mọ ń tí à ń fi ìmọ̀ ṣe gbogbo ẹni tí ń kẹ́kọ̀ọ́ láyé yìí wọ́n kọ́ ni kò mọ tí wọ́n fi ṣe kò sì mọ tó lè dà wọ́n ní máa ń rí báwọn bàbá wọn lọ́run lè jó rí bẹ́ẹ̀ tẹ bá mí sẹ́ wọ̀ ó lè wáìtì bọ́lá bá ní ọmọ wáìtì kò wáìtì nìyẹn àmọ́ ká mú nǹkan kan lọ́wọ́ ká mọ̀ pé n tá a mú lọ́wọ́ yìí bíbẹ rẹ̀ bíbẹ kinní yìí àtọwọ́ mi ni egbò yìí èmi mú da n tí mo sì da fún rẹ̀ yóò sì wà lókè èèpẹ̀ di àsìkò báyìí ìtí wọ́n dẹ̀ fi ṣe láyé ni wọ́n dẹ̀ sì lọ́jọ́ náà wọ́n sì lọ́jọ́ yẹn wọ́n dẹ̀ sọ pé ntí wọ́n fi ṣe rèé yọ lọ báyìí yọ lọ báyìí yọ lọ báyìí yọ dẹ̀ tán báyìí ńdọ́ báyìí lásìkò báyìí. nǹkan mẹ́rin hù nàìjíríà nàìjíríà ló ti hù títàn rẹ̀ kése nàìjíríà ìmí àlọ́ tẹ́sí amẹ́ríkà ìmí saudi wọ́n sì kíbọnú àpò wọ́n ọba yìí mà ń jọ tó dáa pé bìtì ọ̀tàn sí nìyẹn onímọ̀ kan náà jáde kọ́ wa sọ fún àlùjì kankan ọba aliyu kí mo fi lára bá débẹ̀ ní pé ìmọ̀ máa ń sọ̀kalẹ̀ ilé àmú wà àmọ́ kìí sọ̀nà òdì tí àwọn Yorùbá kan gbà sí yẹn wípé kinní kan bẹ tí ṣe wúrúwúrú tí èèyàn wà ní kẹ́kọ̀ọ́ tí a máa mẹ̀kọ́. Ah, ah. Ah, tòmùgọ́nú ti dèdèrè nù. ìlíhàmù ni pé kọ́lọ́ ń yọnu sí yàn kéèyàn wá lo àsìkò rẹ̀ kó fi kẹ́kọ̀ọ́ kọ́lọ́ wá jẹ́ ọmọ ayé ẹ pé asọ́njò yìí náà jẹ̀ta yìí pé ebi àfa àti tíṣà ebi ń sọ̀rọ̀ jáde ni wọ́n ń sọ jáde wọ́n ń sọ jáde ọmọ akẹ́kọ̀ọ́ sì ń gbọ́ sì ń gbọ́ sì ń gbọ́ ètò àti kọ́ọ̀lẹ̀ yóò kọ́ọ̀lẹ̀ atẹ́gùn ni tí wọ́n ń sọ jáde rírìn ilẹ̀ sínú ọpọlọ sínú báyẹ̀dá kò sí lọ́wọ́ ẹnìkan fọlọ́ lọ́wọ́ ló jẹ́ pé jẹba rí ẹ eh, ọmọ akẹ́kọ̀ọ́ tí wọ́n kó síwájú ogún ní ọgbọ̀n ni tí wọ́n bá ń kọ́ ọ lẹ́kọ̀ọ́ bákan náà tí wọ́n ṣe mẹ́kọ́ yẹn. gbadijọ́ ìdánwò eléyògbé mts eléyògbé jẹ́ yídù jídà eléyògbé jẹ́ yídù eléyògbé makibolo eléyòtì ẹgbẹ́. pátá wọ́n ṣe ń jọ tí wọ́n ń kọ́ wọn sí ẹ́ lè pò ń bẹ̀ ní sí wọn kò ní. ibi ọlọ́run fẹ́ sànú kálukú dé nìyẹn kí ni ń padà sí jọ̀mọ́ ń padà sí pé ká bẹ̀rù ọlọ́run àti kò sí nǹkan kan tí yẹn lè jẹ́ láyé lẹ́yìn ọlọ́run. Eh, wọ́n ní lábẹ́ àyà yìí arígbọ́yé pé ọlọ́run lè sọ ìmọ̀ kalẹ̀ sí ọpọlọ ẹ̀dá tí ó sì máa mọ nǹkan náà gbogbo àwọn tí ń rọ nǹkan tí ń rọ nǹkan tí à ń lò yẹn ń sọmọ wọn ń sọmọ rẹ̀ sí ọlọ́kàn ni ìmí ń bẹ ojú oorun ni ó ti tají yá di wọn lọ kọ kaba yìí lẹ di wọn kọ lẹ di wọn kọ lẹ di wọn kọ yode yode bá jí kó má lọ gbàgbé yóò sì yóò sì di láàárọ̀ yóò dẹ yóò dẹ yóò dẹ jaraba rẹ yóò dẹ wọọkì bàbá ló jì sí lọ́kàn pé wọn ṣe wa àtàwọn táyà pé ilé la ti wa àmín ọlọ́run ẹni tó ti má gbàgbé mọ́ àdánwò ọlọ́run ni kí ọ sọ ẹni tó ti mọ̀ dẹ́ni tí ó mọ̀ mọ́ hmm, ó fi dán àwọn kan wò lókè pẹ̀. ọlọ́run là wá ń bẹ̀ o. àmín. ọlọ́run là ń bẹ̀ o. àmín. làwọn ọmọ wa ń bẹ̀ o. àmín. làmàkè wa ń bẹ̀ o. àmín. má padà sọ́dọ̀ aláìmọ̀ kan mọ́ o. àmín. wọ́n lànà ọlọ́run. àmín. yá máa lékún ní màní. àmín. wọ́n là tóbi ọlọ́run. àmín. wọ́n là kúnfẹ́ àkún. àmín. la hawla wala quwata. illa billah. illa billah asim. aa wọ́n ní nígbà tí àwọn àwárí máa yí dà láti sánmà tá a fi gbà pé àwárí yìí náà ni wọ́n ṣékèsí pé ìgbàgbọ́ wọn ti mì báwọn wọn rárá àǹfààní ká má tù báwọn ká má sọ pé ìgbàgbọ́ wọn mì tọ́lọ́run òjì àgbọ̀ yẹn yé nínú ọ̀rọ̀ rẹ̀ tẹ́yìn kan bá ṣe nǹkan kan tó kù díẹ̀ káàtó ọlọ́run máa ń sọ ma pé wọ́n ṣe báyìí nígbà táwọn kan wá nítorí kí wọ́n wá ṣàǹkọ́ ọlọ́run láàyè wa <laughs> ní tí o ti sọ mọ́ ká má bàa tó mọ́. Hmm. wọn yóò rí bẹ́ẹ̀ èyàn báwọn. nínú àǹfààní tá a tún rí inú ayé yìí ó ní wípé ana ahulayi awariyina yuriduna mini ayati ma yamlau butunahum nínú tí wọ́n tọrọ mọ́ ní tí wọ́n tọrọ ni pé ní tí wọ́n jẹ tí wọ́n yò wọ́n ní àwọn tọrọ ẹ̀ mọ́ ò kì í ṣe pé táwọn kan á jẹ suẹsuẹ o àwọn jẹ táwọn yóò gbáà ọmọ Ísírẹ́lì a lọ sànù wọn ni. wọn ní bẹ́ẹ̀ rí àwọn yẹ̀wúdí náà abáṣe ní ọmọ Ísírẹ́lì náà níjẹ́ yẹ̀wúdí náà ọkọ̀ ìdẹ́pẹ́ àwọn tí wọ́n gbà tí wọ́n wà lẹ́yìn ànábì Mùsá nù. tọ́lọ̀ ní udihulu bá bàṣújàdá. ẹ wọ bíi ta hálù káwọn nìkan sàdídìn ẹ sì tẹríba fẹmi ọlọ́run ẹ fi wọ bẹ kẹ dúpẹ́ fún mi. níbi yẹn ya jẹ̀mbó kúdé ńgbà wọn wọ bẹ oúnjẹ ní ẹ tó béèrè. Hmm. ńgbà wọn wọ bẹ wọn ní hitatun fi sàràtì. ìṣẹ́ hmm. tó béèrè ni pé. Ah, Ewo la ṣẹ̀ṣẹ̀ ń fi rùkú yíkà tún èso táwọn èso tí ọmọ dóúnjẹ táwọn ọmọ sí ní ìsìn tí ọmọ di fúláwà táwọn ọmọ sí ní ìsìn ni, ẹ máa béèrè o àsìkò àṣẹ nìyí ó jẹ ní ẹ béèrè o oúnjẹ ní ẹ béèrè oúnjẹ ní di béèrè wọn á tún wá ń béèrè lọ́nà ti yẹ̀yẹ́ wọn á fìdí gbora wọn wọn á ń jó wọn á fìdí gbora wọn bí àwọn kan ní ìsìn náà tí wọ́n sọ àyà Ọlọ́run di yẹ̀yẹ́ tí wọ́n fi ń kọrin hmm. tí wọ́n fi ń dawaka àyà ajá yẹn gbà mí tí ìbá gbọ́ mí gbà á ọlọ́mọ bínú sí wa o ṣé kura náà ló dà báyìí. wọ́n sì wọ́n sì rọ jákujáku wọ́n lè sọ kúránì di di èdè wo ló pọ̀ jù náà o. brokin <laughs> gan o jọmọ pọ̀ tán bàbá ah. wọ́n fi brokin ní gbowó ní ọ́fíìsì. Ah, tí wọ́n sọ brokin mara ní ìsìn jẹ́ pé ọ̀gá ni. Ah, ìbókè èdè kan tó bá pọ̀ ní ibi tí wọ́n ti kwani tó yẹ pé lọ́dọ̀ wọn dé ó dẹ̀ sọ kwani di arí wọ́n máa lùlù sí ìlò sí kuran ah, kurani tá n kà sájànú ti ń pariwo pé náà ń dóhùn ó ah, sì wí mara mara mara mara ó sì máa sọ́dọ̀ ni ó sì máa ṣe jó ó sì máa jó ó sì máa jó máa lùlù nǹkan tẹ̀ tó máa wò wọ́n pé wọ́n ń ṣe nǹkan tó dáa. Quran Karim kọlọmọ ni fọnàmọ wọn o ẹ̀yin náà ẹ̀yin náà ẹni gbẹkú lọ́jà ò jalè bí ẹni ó gbà lọ́wọ́ rẹ̀ ẹ má máa pílé irú àwòrán náà bá nu lé yín mọ́ o. sọgbọ́. kí wọ́n fi kùránì ọlọ́run kan sọ́sọ́kùsọ bá òun kẹ́ wàá máa pílé ẹnu lé mọ́tò yín inú lé yín wọ́n ń kọrin sí wọ́n ń lùlù sí ẹ má pílé ẹ mọ́ bẹ́yìn ọ̀bá rà á tí èmi ọ̀rà á tẹ̀gẹ́bùlẹ̀ ọ̀ ní serú ìkara ara òtí bá mọ̀. kò gbá wọlé. yorùbá yìí yorùbá yìí ọlọ́run fún yorùbá yìí lápàlẹ́ yẹn lè fi sọ̀rọ̀ tí ó sì jọrọ àǹfààní tí owó olówó iyebíye tí a lè gbọ́ tí ẹ bá láìkì ọmọ gbọ́n kankan kára máa dún sí létí má láìkì ẹ̀ nbolagbọ kurani di kurani gidi tiɲɛ kan bolagbọ di ta ma bubọ fún bọ aláàjì wà láríwájú nígbà tí wọ́n bẹ̀rẹ̀ ewì wọ́n máa lu wọ́n máa fa e-, eh, ekutu ekutu wọ́n máa fa si wọ́n sì máa lùlù sí tí ó sì máa bà mọ́ nígbà gbòye ẹ̀sìn dé bàbá òfin kùtù mọ́ wọn lùlù mọ́ ọ̀rọ̀ wo yé bí ẹnìkan ní à ń sọ sínú àwo àdéhìí aráyé ti ń dà. Ah, bọ́lọ̀ ń bá mú ọ́ wọ́n bá fún ẹ̀lẹ́bùn kọ́ sọ̀rọ̀ kó gbé kalẹ̀ ìyẹn òtí tó gbọ́ ẹ má gbọ́n tí ọ̀dà mọ̀ wọ́n lè máa fọn bàbá ńlá wa ń bẹ̀ ká máa rà báwọn. bàbá wa ń jẹ́ fèèdì lápèjúwe àbí ń jẹ́ amúrù kápé yọ bẹ̀ pọn amúrù o yọ bàbá ńlá amúrù o kápé ẹbí ń sọ̀rọ̀ ń tiẹ̀ níyà ẹbí ń sọ̀rọ̀ níyì ẹbí ah. ẹ bá bẹ̀rẹ̀ mi lè pe à ń tẹ̀ ń gbọ́ yà ó ní ká ń sọ̀rọ̀ níyì ó ní ọlọ́run ní sìn kílẹ̀ wa ń gbọ́ sí kílẹ̀ ń ti kílẹ̀ ń pilẹ̀ rẹ̀ sí. ń bú <laughs> àbí sẹ́pẹ̀ lé ọ. Hmm. bẹ́ẹ̀ máa gbọ́ ẹni tó ń sọ yẹn bá ti gbọ́ ayé rẹ̀ ò ní dá o òbò ni ó ṣe o sẹ́ẹ̀lì ra akẹ́kínú rédíò àbí kẹ́kínú tẹ̀mísà àbí kílẹ̀ ń gbọ́. ó tún wá burú débi pé àwa èèyàn ta ta fẹ́ràn ta fẹ́ràn kọ́ lọ́wọ́ sànù wa wọ́n tún bá máa ṣe ń tọ́lọ́wọ́ bá òfẹ́ nu tẹlifíṣàn á dẹ̀ jókòó á sì máa farabalẹ̀ bọ̀. fẹ́yìntì àtàn tó ń tọ́ alẹ́. gbogbo eléyìí ni ẹ já sára fún un nínú Ramadan ní ìsìn àdúgbò fọlọ́hún at any time látàárọ̀ àlọ́bíṣẹ́ àsìkò ara fi ń gbọ́rọ̀ ọlọ́run yìí atúndélé àsínú tán ẹlòmíì bó ṣe dùnmọ́ lọ́wọ́ àǹkálẹ̀ yìí hmm. ẹjẹ́ òsínú tán lálẹ́. ẹ̀kùn ó mógi tán. bí náà iná tí àwọn kìnìún fi jó nǹkan o tí máa fọ́n káwọn iná wẹ́dà eh. bí ti fọ́n ká bí lómi ti fọ́n dà lẹ́ lórí bẹ́ẹ̀dì náà ẹ̀rù ọlọ́run kò lẹ́sẹ̀ ọ̀dọ̀ kò fẹ́ káráyè gbọ́n tí ọ̀dà ń rọ̀ dáná ó ti rẹ̀ ẹ́ ah. ẹ́ bàbá jìgbà tá a bá tó wá ráyè náà ẹ̀ má jà gbọ́n tí ọ̀dà má kámọ́ tó fẹ́ yín ò nu dáadáa tá a ti ṣe kámọ́ tó fẹ́ nù náà àyà yìí mo sọ̀rọ̀ kan lánàá mo sọ̀rọ̀ kan lánàá nípa àyà nbọ̀ lọ́n sọ pé ربنا أنزل علينا مائدة من السماء قال عيسى بن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين mo wá ṣàdúrà fún bàbá kan hmm. pé kọlọ́mbà ní kẹ́ torí bàbá náà ti sọ láìsí báyìí gbogbo nǹkan ní tiẹ̀ náà kọ́lọ́ mọ́jẹ́ ó bàjẹ́ mo sọ wípé ńlọ́kọ́kọ́ pè mí rí láyé pé àfàgbé ni o kíjẹ ìmúlẹ̀ bá máa rọrùn o sì máa káyà báyìí tọ́yà pé náǹkà lémi náà lò fún mi jọ náà bíi oògùn hmm. njọ náà yóò jọ mi lójú àmọ́ yóò ti di ẹni àbùkù lọ́ọ̀ mi ní ìsìn. ìyìn sádùá. ìyìn lẹ́tọ̀ọ́ sádùá mọ̀ pé hmm. ó sì kọ́ mi lóògùn ó sì akọ́ mi lóògùn. ó sì bẹ̀rẹ̀ sí ké ọlọ́run sì bẹ̀rẹ̀ sí sànù téèyàn máa ń pe ọlọ́run ọ̀la ọlọ́run máa ń sànù èèyàn inú tá a fi máa fi pe ọlọ́run tó lọ́ọ́ máa ń sànù èèyàn ní kúránì wa. mo wá dákọ̀ ọ̀nà mẹ́ta míì pé àwọn ntọ́jà àyà yìí náà wà ń mo dẹ̀ sọ ń yìí pé ńgbàtàyé dayé súnà ó di pé tí àwọn afábára ń fà ní kí wọ́n fún gbogbo ẹ̀yin àlèhùmà. Hmm. ṣùgbọ́n àyè tó ṣe wá láàánú ni pé kò wá sí àkàkùn kò wá sí àkàkùn níjọ́ wà nákẹ́rì tí wọ́n fẹ́ fún yàn láǹfààní pẹ̀lú ntọ́mọ kiri wọ́n á máa fi dààmú wẹ́wẹ́wẹ́ kàn àti sísanwó. Eh, ẹ ẹ pòyìlé wọn pòyìlé wọn pòyìlé wọn kátó wá júwe ní tọ́mọ ké fún ọ ìmọ̀ ń jáwọn èèyàn wá kakínní yẹn kún gbà yẹn. ṣé ìdí mi dáadáa. ẹlòmíì bẹ̀rẹ̀ pé owó ni wọ́n lọ ní ọ̀rọ̀ tọ́jú wa lọ́tọ́ yìí báyìí wa ẹlòmíì ọ̀rọ̀ aṣọ ìga aṣọ ẹlòmíì ó gbé nǹkan tó wúlò fún wa. àmọ́ lónìí tá a bá kọ sí pépà tá a bá ha tí a bá di pé àparí program a máa bá mi lẹ́ẹ̀lẹ̀ tí wọ́n mú kó nígbà yìí. ṣé kò fẹ́ súnyàn báwọn. a sì lè má sóògùn mọ́ a ẹ̀ má sẹ́ mọ́ ẹni tí ó sì gba nǹkan tí ò lọ́wọ́ èèyàn yóò fi tó da rọ́pò. abẹ́ẹ̀kọ́ ni. ẹnìkan náwó ń bì níbi tá a bá ṣe dojúkọ yìí kọ́dá kọ súrà ta ní ìmíì tó wà ń bẹ̀ ta ní kẹ́ẹ́ má wò sẹ́ẹ̀tì rẹ o má wò sẹ́ẹ̀tì o. àwọn ohun kura ni. afáyẹ̀ǹde ẹ̀ súrà wo la pè lákọ̀ọ́kọ́ ayà kìlò ẹ̀ jókòó ẹ̀yin ayàkelo ah, ah. ṣe wà ń bí sá àlàásúrà àkọ́kọ́ tá a kọ́ sọ lánàá náà máa fà súrà wo ni àkọ́kọ́ ayàkelo seventy two bá a ṣe wí nù. lẹ́gbẹ̀ẹ́ ń bí ẹ̀jẹ̀ wà lẹ́gbẹ̀ẹ́ ń bí èwo la pè ní kejì sọ́ọ̀bù yàrá verse eighty nine. lọ́ọ̀kan lọ́ọ̀kan yẹn èwo la pè ní kẹta wàhún ọ̀tàn. àmọ́mọ́ síbà ńlá nà ní pé kẹ́kọ́ lẹ̀ káwọn béèrè lónìí ẹlòmíín gbàtà tó débi tẹ́nìsì. tó tó pé alẹ́sẹ̀lá nani nǹkan bá mi di tébù ẹ̀ sọ ẹ̀mú ni a sọ a sọ ibi tẹ̀sí ọdún yóò ti parí. fọ́tàjú. a sọ. ẹ máa wò ń wàá sọ nísìnyí pẹ̀lú ògo ọlọ́run kó tó tó di pé tẹ́sí ọdún yìí parí náà yìí tún padà wá bẹ́ẹ̀ lórí ẹ̀. yìí tún padà bẹ́ẹ̀ lórí ẹ̀. ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n kà fún wa ní ìsìn tẹ́ gbọ́ ilé a máa fi kún ọ̀nà kẹrin yìí ní kíkà ní ìsàdúà ẹ bá ní ká àkọ́kọ́ ẹ̀yìn ajá náà sì sọ́ọ̀tù mọ́mí náà náà yà seventy two. أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين أم تسألهم خرجا فخراج ربك خير وهو خير الرازقين صلى الله عليه وسلم صلى الله عليه وسلم tí bá ń kírun lọ tó bá débi àyà kẹ adóńbẹ àtọrọ tó bá débi àyà yà adóńbẹ àwàsọ pé ọlọ́run là wà ń bẹ̀. àṣẹ ọlọ́run tó fún ànábì kò gbépo lẹ̀ ní Quran Karim ó tó wa tayọ ká tó máa wá nǹkan mi káàkiri kí là ń wá kiri bẹ́ẹ̀ ni ọba àlejò ọlá kíá rẹ̀ ipe àwọn ànábì ọlọ́run àbó oníkánmù kankan wá ni kí ni wọn bá mú wá tèmi ọlọ́run ní tójú tójú ìyálà ìyá rẹ̀ lọ. èmi lọ́lọ́run ọba tó jẹ́ khairu rọ̀sìkìn khairu rọ̀sìkìn gbogbo nǹkan tí máa ń ní nǹkan tí sì máa ń na síta èmi mo dáa jù wọ́n lọ tèmi náà mo fún wọn baba ní iná fọmọ ẹ mo dáa jù baba lọ sọmọ. So ọ̀rẹ́ ní ìṣe fọ́rẹ̀ kò dáa jù bẹ́ẹ̀ lọ fọ́rẹ̀ èmi lọ́ba tí máa ń ná tí kì í tán tẹ bá wà ń fẹlẹ́ yìí pé ọlọ́run pé wọ́n ọlọ́run a wọ́n ọlọ́run ni ọba khairu sikin wa khairu sikin wa khairu sikin ibi ayé à ń parí sí nìkan lẹ́ẹ̀ máa tẹnu mọ́ wa khairu sikin wa khairu sikin wa khairu sikin. ẹ̀gbìn ẹ̀gbìn kọ́kọ́ ẹ bá ní káyà kejì eighty nine suratul A'raf. قد افترينا على الله كذبا إن عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين èyí ni ọ̀rọ̀ ṣe bí ọ̀rọ̀ ọba àlekè ọláwá ọwá ọwá ọwá ń sọ̀rọ̀ ọlọ́run wá sọ̀rọ̀ lẹ́nu ànábì rẹ̀ jọ́nà. ọlọ́run wa bàdé bi tó bàdé òun pèmí ni ọba khairuli fatihina ha ọlọ́run fi yàjẹ́ wa o. àmín. mọ̀sílẹ̀kùn àdáwò fún wa ọlọ́run. àmínà. mọ̀sílẹ̀kùn yà fún wa o. àmín gbogbo ilẹ̀kùn bú ọlọ́mọba ni tì í ọlọ́run wa bá débẹ̀ kọ́ wa pe ọlọ́run péjọ sàánú mi yín rọ́nà lọ ọ̀nà rẹ ni o sì má sí náà bú fún mi maje jẹ́ n sìn má jẹ́ n sì jẹ́ má jẹ́ n sì mọ̀ kó wá wí kó kan وأختار موسى كوم سبعين رجلا لميقاتنا فلما أخذتهم رجفة قال رب لو شئت هلكته من قبل لو شئت هلكته من قبل وإيايا أتهلكنا بما فعل سفآه منا إن هي إلا فتنة تدل بها من تشاء الله أكبر وتهدي من تشاء أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين الله أكبر كبير الله أكبر nítorí dáa tá a fi gbà nǹkan lọ ọlọ́run ni kẹ́ ẹ máa kẹ́ ẹ máa fi ọ̀rọ̀ rẹ̀ kì í lẹ́bàá tó ń wí náà lẹ́wàá wí kọ́ pọ̀ bí wọ́n lọ́ba tí tó forí jìyàn wọ́n lọ́ba tó tú yàn lẹ̀ kò kú sí pé nǹkan kan ò jẹ́ kẹ́dà ọ lọ jẹsẹ̀ lọ ẹsẹ̀ ni bẹ́ẹ̀dà bá rí àrí tó kan ẹsẹ̀ ni tó ń bójútó fún wa ni. ọ̀dẹ̀ ti fọlọ́ ń bá ní ẹlẹ́kẹta ọwọ́ adẹ́lẹ́ kẹrin tìbí tá a wá wà yìí gangan lẹ́ẹ̀fìsẹ̀ kẹrin lẹ́ẹ̀fìsẹ̀ lẹ́kẹrin lè wá wí mẹ́rẹ̀ẹ̀rin bẹ́ẹ̀ sì wá sírè ẹ ṣàlùwàlá yín náfìlà tó bá rọ̀ yín lọ́rùn ẹ ṣe ẹ bẹ̀rẹ̀ sí wàá máa wí àyà yìí tó parí ẹ̀ tó parí àwọn àyà yìí kẹ́ máa wá wí. ogún ló lè wá wí ọgbọ̀n ló lè wí jù bẹ́ẹ̀ lọ ló lè wí sáà rí o wí tíwọ náà mọ iye tó wí sáwì kó pọ̀ wíkìíní kó pọ̀ wíkejì kó pọ̀ wíkẹta kó pọ̀ wíkẹrin kó pọ̀ lẹ́yìn náà wàá tẹ́wọ́ sọlọ́hún ṣàánú mi o. mo sọ fún yín pé téèyàn bá dàkà wínú àyà yìí ọlọ́run bá lékè ọlá máa ń jẹ́yàn àmọ́ ńgbà tí ọlọ́run tó ṣàánú tí mẹ́rẹ̀ẹ̀rin tó wá sarajọ. Ah, jama ìkankan jáde ọlọ́run. Allahu akbar. gbogbo ẹni tẹ́ jẹ́ gbèsè. tí ẹ̀yin náà mọ̀nà tẹ́ lè gbà san ẹ lọ́ọ́ máa káyà yìí ọlọ́run san gbèsè náà. gbogbo ẹni tẹ́ wo bùkátà lọ́ọ̀kan pé bùkátà yìí ọ̀nà wo gbàgbọ́ ẹ lọ́hùn sáà má nǹkan míì ma lẹ́yìn eléyìí má pe nǹkan míì ma o má sì wẹsẹ̀ ma gbogbo ẹ̀tẹ́ bá ẹ̀tẹ́ bá ní nǹkan kan lé ní hmm. jẹ́ bíi níta fi ń dọ́gbọ́n tẹ̀tẹ̀lẹ̀ ntẹ́sẹ̀ ni pé ẹ̀kọ́ lọ dànù ẹ máa pe ẹ ọlọ́run pẹ̀lú aya rẹ̀ yìí nìkan ẹ̀kọ́ lọ yìí lọ pẹ̀lú ògo ọlọ́run gbọ́n bá fi sùn ọlọ́run fi tù á lọ́wọ́ àmín wọn tóbi ọlọ́run. àmín. Ah. ọ̀rọ̀ kan bẹ nínú sọ́tù Bákọ́rà. kódà náà wọ́n fi sọ ní a fi sọ súra yìí ní a fi sọ lóko pé súra tó lè bá kọ́ra agbo ọ̀rọ̀ tí ń sọ nípa ọ̀rọ̀ abo màálù kan wá mẹ́mbẹ̀ tó jẹ́ pé kí sọ́tún Israẹli yíyà ni àmọ́ ọgbọ́n wà ń bẹ̀ anabi ẹ̀tù wa lẹ̀ pété abárè tọ́ba mọ́gbọ́n lọ́wọ́ a lè sọ bàbá fẹ́ ìjọba takọ àkìdá wa ní ká jùgbó tí a bá fún aládùúgbò báyìí ẹ̀gbọ́n yìí tẹ̀ ń bẹ lókè wọ́n lẹ̀ ń pariwo lókè o. Allahu Akbar wọn ò sí pẹ̀lú wa ń bí. ẹ̀yin tẹ́ ń bẹ lókè ẹ̀yin tẹ́ ń bẹ lókè ẹ̀yin tẹ́ bá ń gbọ́ ẹ sọ fún àwọn tí ń bẹ ń bẹ̀ pé wọ́n ń bá wọn wí ṣé wọ́n ti gbọ́. ẹ ẹ sọ fẹ́ ní tó bá ti wà ń bẹ̀ pé kó sọ fẹ́ ní tí ò ti gbọ́ pé kó gbọ́ à ń ṣe wáàsí lọ́wọ́ ẹ̀ ń pariwo ó mì ń ṣe wáàsí kẹ́ ẹ wá gbọ́. ẹjọ́ lẹ wá rò fẹ̀ẹ̀kan tẹ́lẹ̀ wọ́n ti mọ́rọ̀ yìí kan wá bíbà yìí lánàá bàbá ni ọ̀ràn ti kà lánàá wọ́n ti á sọ fún mi ìdẹ́ wá ń ṣe èyí rántí sìn. ẹ wá gbọ́ onílàwẹ́ di mẹ́wàá abe ẹ̀kọ́ tí yẹ bá sún. àwọn ọkùnrin lọ bẹ́ẹ̀ ni yóò dà a sì ń sọ̀rọ̀ lọ́run níbí báyìí nínú tó gbà wa ẹ̀yin náà sì ń wá. ẹ gbọ́ ìsáyídà pé a fagilé kẹ́yìn obìnrin máa gbọ́ tẹ̀síìrì a fagilé tẹ́ ẹ bá sọ sí. ẹ máa gbọ́ wá sí ní ẹ̀yìn àwẹ̀ níjọ́ ládàbíà ní nígbà tá a kúrò níbí báyìí tá a lọ sí mad inú ilé la kó yín sí ní mad inú kíláàsì là ń tò yín sí. ìgbà fi tó alẹ́ ti pé ọ̀pọ̀lọpọ̀ yín ọ̀wá gbọ́rọ̀ ọlọ́run ọjà lẹ wá tà irun lẹ wá dì ẹ̀gúsí lẹ wá fẹ́ fìlà lẹ wá hun láì ní ẹbọ tá a máa dùn máa hun fìlà ń ta ká máa wò báyìí. gbẹ̀ngà wálé à. máa rí ọ̀ǹtà ká máa wò ó. ẹ lè fi òkè máa dá wàhálà lẹ̀ o torí pé ó dájú pé ń tẹ́ fi ń pariwo yẹn ọ̀rọ̀ yẹn ti kẹ̀yìn lára wà kẹ̀ wá bá sinmi ẹ wá gbọ́rọ̀ lọ nínú tẹ̀síìrì ẹjọ́ dẹ̀yìn ọdún ẹni nìyẹn ẹni a bá pariwo lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí ò lè sọ pé ẹ dákẹ́ bẹ́ẹ̀ bá dákẹ́ àmọ́ ọkọ̀ yín lọ sàlẹ̀. ó ti náà ti jẹ̀bi o. tí o sì fẹ́ mú. ìwà àbàjẹ́ kan wọ́n wá ń hù lókè yẹn tí wọ́n fi tó àdéhùn lánàá wọ́n náà kàn bẹ lókè yẹn tí wọ́n bójú tí wọ́n sì jú láàrin obìnrin. kì í ṣe bọ́nà sì bí ẹlẹ́rè pé gbogbo ọ̀tá ń bẹ́ ń bí ẹlẹ́hàá làwọn obìnrin síjọ́ làwọn kí ló dẹ̀ síjú wọn náà pé àwọn ọ̀gbà ẹ̀rọ ẹ̀dọ̀rọ̀ kọ àwọn pàwọn ó síjú fún ẹ̀yin obìnrin. ṣúgà já. wọ́n wá kọ sínú ìwé tí wọ́n kọ ránṣẹ́ sàlẹ̀ wípé ká bá wọn fúnru yín pé ẹ wá jókòó tọkọ yín sàlẹ̀ o. Hmm. ọkọ yín tí òfin yọ̀ǹda kẹ́ ẹ síjú fẹ́gbẹ́ yín o nítorí pé ọkàn àwọn tẹ́jọ́ ń jókòó ní balẹ̀ sí yín. bí ó ṣe rí nù. ọ̀rọ̀ kan bẹ mi ní sọ́sìtà lórí afẹ́fẹ́ tọ́sẹ̀lẹ̀ láàyè náà ni ńgbàdá ń ṣe wáàsí ń bí tí ẹlẹ́hàá yẹn bojú ó sì fi ìbojú yẹn sì wá bí kan. omi tó bò ní òní wọ́n dànù pé tó ṣeré sẹ́yìn náà fẹ́ ṣerú ẹ̀ ni. Ah. wọ́n ní àbí. ẹ̀dá ìtìjú láàrin òbí ẹgbẹ́ yín kílódé sẹ́ẹ̀tùn ka ọ̀rọ̀ ẹ̀há mi fún wa ni. àbí. wọ́n ní àwọn tìjú fúnra yín fẹ́ yóò bí ẹgbẹ́ yín. kílódé ẹnìkan sọ̀rọ̀ yín sìn pé abọ́kùnrin gan lẹ́nu tó gbojú wa kìí. ojú ilé ọ̀rọ̀ gan nu bọ́ bá ti ní síjú ẹnì àkídà rẹ nu ẹnìkan ò pé kọ́ mu kó ń bẹ̀ má wàá bójú wá ibi ìmá sọgbọ́ àkídà tiẹ̀ nìyẹn ọlọ́wọ́ sì kún ọ lórí ẹ̀ sọtìgbọ́ lẹ́ o àsùnlé ọlọ́mọ nsàánú rẹ o ọlọ́run ó jẹ́ kí ajọba ń dé láàyè tó lérè o ẹ máa síjú fúnra yín ni o kí má pariwo lókè máa o. àsùnlé. náà nà ń pariwo lórí táàfin parí inú ariwo tẹ́ ń pa ń kọ́. ok lórí rẹ̀ náà lariwo bẹ́ẹ̀lẹ̀. wọ́n lọ́wọ́ iná ló dariwo lẹ̀ lókè kò sí ní má dariwo kò sí ní má dariwo bó lẹ́ ṣe láti bojú lẹ́gbẹ̀ẹ́ nìkan tẹ́ ẹ̀ ní síjú tí ò ní di iyèméjì. àkílódé àyíká ilẹ̀ ní ojú báyìí náà lọ àlá ìjú báyìí náà lọ babaláyé ni ebi sànà lẹ́tẹ̀ẹ́ ọjọ́ kò jáde bojú yìí síbẹ̀ àlè láyé ìjú báyìí lọ ẹ mọ̀dà wàhálà sílẹ̀ o ẹ jọ o ọlọ́sàánú wa o ọlọ́jà bá ń bẹ ti lérè o ọ̀rọ̀ tá à ń sọ lọ njọ́jọ́ ò ti lọ báyìí. wọ́n tiẹ̀ sọ fún mi lánàá pé after eh, twenty after four ni ìhun tó tó nìsín àná ni baba mbaruku ń sọ fún mi báwọn pé aago mẹ́rin kọjá ogún ìṣẹ́jú ó lé kí á sì tó tó ń àná lọ sọ abẹ́ẹ̀kọ́ twenty two after four. ọtí dáa ẹ jẹ́ kí wọ́n á sọ̀rọ̀ tí mò sọ délẹ̀. sátìbákọ́ra lọ̀rọ̀ ìwà. nítorí n sọ ni pé bá a ṣe fún yín ní ntẹ́ máa kà yìí ká kà ká bà bẹ́ẹ̀ sọ òdì kejì ẹ̀ pé ntẹ́yìn náà ó ṣe máa tẹ́wọ́ fi ntẹ̀yìn náà ó ṣe. ok alhamdulilah alhamdulilah alhamdulilah rabbil alamin. agbọ́dọ̀ ṣe ń tó lé tó dínà àjọ àmọ́ wa agbọ́dọ̀ sọ fúnra wa. sẹ́rí gbogbo àdúrà tánàbí fún wa tàbí tó ṣe tí a lè máa ṣe gbogbo ẹ̀ ní ọlọ́run máa dáhùn àti kuran tàbá ẹ̀ ní ibi kan tẹ́ bá kàn kuran àpájù lọ ibi tí tó mẹ́sàn fún wa pé ẹ máa kà á ọlọ́run dáhùn àmọ́ tí máa di wàhálà rè tí máa da wàhálà lẹ̀ ni pé kéèyàn má jẹ́ ní irin sọ́lọ́hún kéèyàn má jẹ́ ní irin sí ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ẹ dákun gbogbo ẹ̀ tẹ́tí lóbìnrin lé ọlọ́ba ń sànú yín ẹ máa tọ́jú àwọn obìnrin yín ọ̀kan nù ń tájú àfi máa gbà ní wàhálà ní ọdún kan bóyá àbúrò bíyà ọba ni wá kẹsẹ̀tì yẹn jáde tá a pè lóògùn owó wáàsí kan dá lérí oògùn owó làpò wáàsí náà àwa sọ ohun tí ó fi jẹ́ oògùn owó pé ọ̀kan nú ẹ̀ tí màá fẹ́ ní láyé ni kò máa tọ́jú obìnrin yẹn. bọ́lá ti dá wọn lọ dá wọn o lórí dán lọ àtàwọn àgbàlagbà kan nínú yorùbá wọn bá bẹ sọ̀rọ̀ fún ìyàwó ẹ lọ́sàn títí sí láàárọ̀ tọbẹ jẹ ọdọ sọ òní ṣe mọ ah. fún tí ó tún ṣe ó ti wà míì tẹ́ pé ó ti á da títí tí tó ṣe láàárọ̀ bọ́lọ̀ ti wá da nìyẹn àkóbá wa ni kọ́ lọ́n sànù wa ẹ má ẹ má wò yẹn tí wọn lára ẹ má ṣe dáadáa sáwọn obìnrin èèyàn máa ń fi rọ́nà lọ nígbèsè ayé. gbogbo àwọn kẹsẹ̀tì wọ̀nyí tá a lè wò tá a lè rí àlùbáríkà ń bẹ̀ lókunlẹ̀ jàtayọ̀ sí ìgbọ̀kúgbọ̀ ìwòkuwò ìkàmọ́múlọ́ yìí àdánwò ara ọkùnrin lòun gbìyànjú ní lọ́wọ́ kọ́ lọ gbọ́ èyí àdánwò ara obìnrin ni gbìyànjú kò ní lọ́wọ́ ọ̀kọ̀ọ̀kan la ṣe àdánwò ara ọkùnrin àdánwò ara obìnrin tó bá ti kí ti ọkùnrin bọ̀ ọ́ tíyàwó rẹ̀ bá ń lé fún kọ̀ọ̀kan ẹ̀ hàn ẹ̀ ṣe bàbá bàbá ẹ̀ ṣe fiti ẹ̀ náà sí. fiti ẹ̀ gbàgbọ́ tán fiti ẹ̀ náà sí. ara rẹ̀ ó balẹ̀ yà balance. ara rẹ̀ ó balẹ̀. yà balance. Ah. idán àti oògùn idán àti oògùn àṣírí ẹ̀ ó wà ń bí. rọmọdán kìlélẹ́yà àbí kìlélẹ́yà fẹ́. àwọn ohun tẹ̀síìrì tẹ́bá ti ní kan lọ́wọ́ ẹ ti ní àìmọye tafasir àmọ́ ẹ ń bọ̀ ní kì í jáde o àfa ní iṣẹ́ ń lọ lórí ẹ̀. kọ́mí sàn. ṣùgbọ́n káwé tó délẹ̀ sí ọ́ ẹ̀sẹ̀ tí ń bọ̀ tó. kí n bá bàbá yọ̀ bẹ̀ ni pé n ti máa dín àdúrà ajínà sí sọ́tù bá kọ́ra ẹnìkan fẹ́ jogún kógún ẹnìkan fẹ́ jẹ ogún kó ogún tí ọ̀kan ọ fẹ́ jẹ sẹ́yìn ọ̀pẹ́ ká tó kán tó lè jẹ ogún ẹni tó lè jẹ ogún ó ṣe kí ni ọwọ́ àti pẹ́ńpẹ́ ọba lọ lójú ọba tẹ lọ kọ̀rọ̀ ọba lùgbóná lórí ó sọ pé báyìí lè kú òun náà lòun jòògùn ẹ̀ ọlọ́run là wá o ọlọ́run là wá o gbogbo ẹ̀yin èèyàn ẹ̀yin náà ẹ̀dẹ̀ sànú ara yín ẹjọ́ máa yọ́ lẹ́kọ̀ọ́ ẹ jẹ́ wọn kéwù yanjú ẹ jẹ́ wọn kàwé yanjú kíkà rẹ kó o lè gùn pẹ́ tọ́mọ bá dẹni tọ́mọ bá dàgbà tí ò lẹ́kọ̀ọ́ tí ò sì kan tí bàbá bá ti ń gun káà tó ń kọ́ńtró dúkìá tó kọ́lé kìíní kejì kẹta a ó ti ń lọ ó sì mọ̀ pé òun nàkọ́ bí rẹ ilé kan kàn lẹ́sìn fún lẹ́kọ̀ọ́ ẹ̀ fọlọ́gùn tiẹ̀ yìí ẹni bá lu ẹni pa lẹ́yìn àníbi Musa tábàdí wàhálà wípé talẹni tó lùyàn pa ọwọ́ akúnu tán àbá ẹrẹ́ ń tó pa òkú ọmọ sùn lọ nìsín bọ́lá ti mọ̀ sí fún gbà náà nìyẹn ẹnìkan bá dáràn ẹnìtọ́ dáràn yẹn tí a bẹ rí mú jáde ká gbẹ̀tọ́ lára ẹ̀ gbogbo tó kù ní ma ní wàhálà ọmọdé ní sọ ma kú lọ ní ìsìbí adìẹ sẹ ma bá diẹ kọ́lí sẹ ma kú o sì ma kú lọ nìyẹn. lọ́dún wàhálà ọlọ́ba náà Musa pé ẹ tó kú ìyàfẹ́ mà ibi à ń bọ̀rọ̀ yìí lọ ìníbi pé ẹni tájú ààrẹ ò gbà ìní ọ̀jẹ̀ ní ire sáyà rẹ̀ sí òǹbí rẹ̀ tí bá ń bẹ láyé sí ọmọ rẹ̀ sí ẹbí rẹ̀ sí ọ̀rẹ́ rẹ̀ sáládùúgbò rẹ̀ ẹ̀ńtàdùn àrẹ máa gbà nìyẹn ọkàn kọ́ sàdúrà sàdúrà kọ́ gbà ní ìwọ lọ́wọ́ ara ẹlẹ́ mọ́ o wọ́n wọ́n lé pè wọ́n ń bínú rẹ̀ pẹ̀lú fẹ́ pé kéde pé wọ́n fi ṣèbínú rẹ̀ ìwọ lọ́wọ́ tí ọ̀dà ọ̀làdùn àrẹ ò ọlọ́run ìgbàdùn àbáhùn tó bá lọ gbà báhùn ẹ mà pé ọpọlọ alábòsí nù jama àdúrà tí mo fẹ́ ṣe jásà mi ọlọ́run jẹ́ ó fún wa. Allahumma amin ọlọ́run wá jẹ́ ọ jẹ́ ni ọlọ́run ṣe wá lẹ́ni tó yẹ kó dáa fún. Allahumma àmín. ọlọ́run jẹ́ ọ dáa fún wa. àmín. ọlọ́run wá ṣe wá lẹ́ni tó yẹ kó dáa fún. wàláhì kò yẹ kó dáa fẹ́ lómi. tọ́lọ́ ń dẹ́ mà. tọ́wọ́ ilé dáa fún àwọn èèyàn kàn dáwò la rẹ̀. ìjọ dáa fún. Ah. ẹ máa fi kó àdúrà kọ́ lọ́run ṣe mí lẹ́ni tó yẹ kó dáa fún wàá jẹ́ ó dáa fún mi. ibi afẹ́ bá kẹ̀ǹgánu ni wọ́n wá wọn bá mẹ́ntì tọ́pa wọ́n ní kí musa bá wọn bẹ̀rẹ̀ lọ́rùn léèrè kí làwọn ó ṣe musa bá bọ́lọ̀ léèrè pé kí ni wọ́n ó ṣe o musa ní à ọlọ́run ní kò ní rẹpẹtẹ kákàpá màálù kan màtàpá màálù kan ọ̀tàn wọ́n mọ̀ ní abá buwẹ́rì <laughs> ṣe é fẹ́ jẹran ní àfà. Ah àní kí lọ́nà ìlànà ẹ̀ tó kú kí lọ́kẹ́ màá lù pẹ̀lú ẹ̀ tó kú. ọ̀dà náà à ń gbà irú màálù wo ni. ní a bẹ̀rẹ̀ wàhálà o. musa ni ẹjọ́ wọn bá yín sọ̀rọ̀ béèrè yín o. ọba tó fà á ọlọ́run ní musa ní ọlọ́run wọ́n ní irú màálù wo. ṣé ẹ̀ ń dè é lé mọ́ra yín nù kó lè wọ́n mọ̀ bá yín dè náà ni ọlọ́run ní sọ fún wa pé màálùú tí wọ́n rà kò ní jẹ́ tí wọ́n fi ń roko kò ní jẹ́ tí ń ṣe wàhálà màálùú kan tí wọ́n ń sìn ní tara dẹ̀ gbà. síbẹ̀ báwo ẹgbẹ́ máa ṣe gbọ́ náà lọ́ra màálùú kan kó dàbẹ̀ pé tí ń kúrò ní ra màálùú màálùú jẹ́. ìbáàdì tó ti rù hẹ́hẹ́hẹ́. tó ti rù hẹ́hẹ́hẹ́. ọlọ́run ní èyí tó bá ní ìtìpa tó yóò tí ọkàn ẹ̀ balẹ̀. ní ẹ lọ pa. ó sọ fún ọ tán. Ah wọ́n ní kọ́lọ̀ wo ni. Ah, ah. alẹ́ ń tí wọ́n wà láti òrí. ọlọ́run ni ṣé ìdáná wí náà sọ fún wa pé kọ́lọ̀ báyìí ni ọlọ́run mọ́tà jẹ́ ó dáa fún wa. àṣé kọ́lọ̀ kan bẹ́ẹ̀ kọ́lọ̀ kan wà tí ọba àlekè ọlá fẹ́ dè wọ́n mọ́ kọ́lọ̀ yìí kò dẹ̀ kọ́ kọ́lọ̀ yìí ò kó mọ̀ bàbá kan ní ńlọ bímọ kan ìyá kan bí fún ìwọ obìnrin tó ń gbọ́ wa lásìkò yìí ha ó ṣe máa ṣe dáadáa láìsọkọ rẹ ń bẹ kọ́lọ̀ ń lè kẹsàn-án fún ọ lórí àwọn ọmọ rẹ ha gbogbo obìnrin tí bá ń jọ sí ọkọ lẹ́yìn wọn èbí máa rè. ọmọ wọn ìyá rẹ̀ máa ṣe dáadáa lójú ọkọ rẹ máa ṣe dáadáa tó tó lọ láì ń bẹ̀ níbẹ̀rù ọlọ́run ìyá yìí wọn lọ gbọ́tọ̀kọ rẹ̀ ọgbọ́tọ̀kọ rẹ dáàyè kan ọkọ náà wá láìkí ẹ dáàyè kan ọlọ́run á yọ̀ǹda kan fún wọn bàbá ìwà kò wá nígẹ̀ yóò máa lù kan lọ. tí wọ́n ń sìn ọmọ yìí mójútó ìyá yìí náà mójútó ẹran yìí ọwọ́ àdọ́jọ́ kú bàbá yìí wá rí i pé màálù kan yìí náà ló ń fi ilẹ̀ fún wọn ọlọ́run o wọ́n lára pé wọ́n ní khairu rọ́ọ̀sì kìínà bọ́ọ̀ bá ń bẹ láyé ìwọ náà lọ ń tọ́jú òun àtàwọn ẹbí pọ̀ òun ò sí bẹ̀ mọ́ ìwọ òpó láyè rẹ̀ bá ń sọ màálù yìí di ìyìn tí màálù kankan ò dárú ẹ̀ rí nílẹ̀ ọlọ́run ò lè sọ nǹkan dààmú èèyàn lọ́wọ́ kò láìpẹ́ ká bọ́ lọ́dún tán ní gbàtà sọ̀rọ̀ fọ́tò oúnjẹ ta ní fọ́tò ọ̀dà ọ̀kan nù àwọn ẹrú ọlọ́run tó wá sí wá sí ń bí wọ́n á bá mi lé nígbà tá a pa tẹ̀síwájú náà yìí pé àwọn ọ̀gbọ́n bá ń rì wọ́n ní fọ́tò ń bẹ́ lé àwọn. dìbàmú. Ah. dìbí. wọ́n náà gbìyànjú díẹ̀ wọ́n ní ṣùgbọ́n pẹ̀lú ògo ọlọ́run ní alẹ́ ìgẹ̀ta náà délé gbogbo fọ́tò yìí náà rí pàtà nígbà táwọn ń rí ìyàwó àwọn ni ewúrọ́dé. kàá nǹkan kí ló tún dé kí ló tún dé ẹ tún kí lọ́rọ̀ alágbèéní. wọ́n sábà fẹ́ sọ yín di tẹ̀bùlì ìsàlàyà wọ́n náà wá rí i pé kò jẹ̀bi àwọn á sì tẹ̀ dáhùn jókòó wọ́n ní báwọn ti wá gbọ́n wọn náà wá bẹ̀rẹ̀ rẹ̀ wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n sọ báyìí wọ́n lára ìwà ń wálẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n nígbà táwọn adé dẹ̀ wọ́n náà fi bò wá ni pé ah tọ́pẹ́ bá ń bá ni o ẹ̀yà àti bí wọ́n ti wí o wọ́n náà wá ṣiṣẹ́ kò jọ wọ́n ń tẹ̀tẹ̀ lé àwọn ń gbọ́ láàbọ̀ láàbọ̀ ní fáwọn kan náà àwọn ṣẹ̀ṣẹ̀ pé ọmọ sí baba ó ní bó ṣe lè sọ ọmọ ṣùgbọ́n ọmọ yẹn ìmọ̀ gáìdì wọn bá ti gbé ibìkan ní gbogbo nbẹ dojú ẹ̀ dé gànà nìkan ṣùgbọ́n bẹ́ẹ̀ ibìkan bẹ tí ò lè wọ̀ tẹ́ pé àyè bá bá nìyẹn èèyàn lè wọ bẹ ọmọ kan náà ọmọ náà ò lè wọ bẹ ọmọ tí tó bá lẹ́kọ̀ọ́ náà ò ní fẹ́ wọ bẹ wọn ní bẹ́ẹ̀ dìbà mú gbogbo ìlànà àfúrà ọwọ́ ara wọn kójọ ní alẹ́ ìjẹta ẹ̀rí nǹkan bẹ̀ yẹn àtẹ́sí ọdún nìyí ó ti so dáadáa fáwọn báwọn wọ́n sọ wọ́n lè lọ lò yàrá lọ sí bẹ́ẹ̀ yàrá lọ sí bẹ́ẹ̀ ká lọ lò ẹ má jẹ́ awo táwọn èèyàn máa pè wá ẹ̀yin ẹ sáà lọ́dọ̀ ọlọ́run yóò bá yín débi tí gbogbo ẹni tí ń bu yín padà fẹ́ẹ́ gbọ́lẹ̀ fún yín kẹ́yìn sáyà fẹ́ kí wọ́n bu yín ni ẹ fẹ́ kí wọ́n pé ti yín lẹ́jù ẹ jẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ èsì ọ̀wà padà délé ìta ni ọmọ yìí kó má màmá rẹ̀ dá sí bàbá rẹ̀ ọmọ yìí náà wájẹ ọmọ dáadáa sí bàbá àtìyá bàbá wa fà wọn lọ́lọ́ńdọ́ ara màálù kan yìí bàbá bá kú ọwọ́ apẹ́ lọ́mọ Ísírẹ́lì bá dáràn tí wọ́n dá. wọ́n ń fà á wọ́n ń fà á ọlọ́run lè mọ lọ́wọ́ bí wọ́n ṣe ń fà á ọlọ́run kákò lọ́sẹ̀ ń fà á ń kákò tẹ́ lé pẹ́ tẹ́ lé pin débi pé wọ́n lè rí màálù kankan láyé ju ọmọ lọ. déédéé ń ti ń bẹ lára ọmọ yẹn lára màálù ọmọ yẹn lọ́wọ́ wọn á júwe fún wa ọlọ́run sì dára màálù mi-ín. mo fẹ́ fa ikí màkàyọ́ ń bẹ̀ sẹ́ńjọ́ wọn pààyàn ni wọ́n bí màálù yẹn ni. ṣebí màálù ti ń bẹ tẹ́lẹ̀ ṣebí ń gba ọmọ jẹ́ ọmọ rẹ baba tí aya jẹ́ aya rẹ fọ́kọ lọ́lọ́run ti wò yí pé ìsì ìsì báyìí débi pé gbogbo orílẹ̀-èdè yìí yóò padà sẹ̀yìn. n b'o lépin tọ́lọ́wọ́n á júwe màálù yẹn. pẹ̀lú tẹ́ parí. kátó wá dé ya ó sì dán ọmọ ọlọ́run abẹ́ ọ mọ́tà máa wa. ìyá bá ronú pé ńgbà tí ò kankan mọ́ wá lọ́ta màálù yìí lọ́ta lọ́jà gẹ́gẹ́ ọmọ àlùbáríkà ọba ọmọ màálù ọlọ́jà kótó dọ́jà màlíkà pàdé ẹ̀ láwọ èèyàn mo ẹ̀jẹ̀ ń rà á ọlẹ́ wa rà á màmá sì yẹn kọ́tà ní dínárù mẹ́ta dínárù mẹ́ta ní kọ́tà ẹn tí aramadu ní òun rà ní dínárù mẹ́fà pàtó wọn kọ́ kí ló ṣe. ah yóò bura mọ́ ni. yóò bura mọ́. ọmọ rẹ̀ yányá ọ̀tá ọmọ rẹ̀ yányá okòwò ńlẹ̀ pé ọmọ mi-ín ọlọ́mọdé bírú ẹ̀ àmín. yóò ka ní mẹ́fà yóò fi mẹ́ta jíṣẹ́ lé abẹ́ ẹ̀kọ́ ni àbíkọ́ ta ní mẹ́fà kó fi mẹ́rin jíṣẹ́ kí yàrá kàdúrà mọ́lẹ̀ pé a ọmọjà ta ọmọjà ta yóò máa yín mú sí yẹ pé. ọmọjà ta. àwọn tí mo jẹ jẹ yín. kí ló máa ń ṣe jàmá olóhùn ọ̀tá mọ́ ẹ̀ràn mẹ́ta ó ní mẹ́fà lòún rà olóhùn ọ̀tá mọ́ mẹ́ta wọn ni ta. Allahu akbar. ọmọ ẹran wálé ni o maami ẹni tí ó ra ẹran ní mẹ́fà ló ń rà sí ń lọ tà á torí ní ìgbésẹ̀ kàtàyọ ẹsẹ̀ yín ẹsẹ̀ yín ha ọlọ́run o gbogbo ohun tá a bí lọ́mọ tí wọ́n ń tẹ̀ láṣẹ wa ọlọ́run bá nẹ fi hàn wọ́n pé wọ́n gbọ́n. Allahumma amin. ẹ bá ń sàmì ẹ̀ dáadáa. Allahumma amin. káwọn míì ti bẹ̀ kẹ́kọ̀ọ́ pé a ah, wọ́n ń tẹ̀ láṣẹ òbí bí ọ́ bí ọ́ bá járe yìí gbogbo ntaba bíjọ́ tẹ̀lé àṣẹ wa ìjà wa náà sì wọ́n darí ìyá ni lọ́ọ́ ta ebi mẹ́ta la ni ọ́ ta wọ́n sì ni wọ́n làwọn ra mẹ́fà lọ́ọ́ ta ọmọ yìí ọ̀rọ̀dà wọ́n ti ń lóde o. lọ́ba tó fà á. gẹ́rẹ́ gẹ́rẹ́ gẹ́rẹ́ sáàmù àlékún ẹ̀wà rà àwọn lèmi ọ̀rà mẹ́fà mọ́ méjìlá ni ń rà. ṣúgà já. ọ̀rà mẹ́fà mọ́ Ah, ibi wà ní kàméjìlá o. wọn ò sọ pé iye kí ètè bá rà wọ́n ní lọ tà mẹ́fà mẹ́fà mo jíṣẹ́ ńlé wọ́n ní lọ tà mẹ́fà. Allah akbar kabi. n bò délé ah, ìyá rẹ̀ ní kí èsè èèyàn màláìka ni. Ah, ara abolókè pẹ̀ ní ọmọ abu lójà bá màláìka lọ́pàdé sọmọlẹ̀ àtàmọ́ ntọ́lọ̀ ń já gbọ́yé ni pé olùfẹ́ra lọ wà nìyẹn jámọ́ rí di báyà fún lọ́sùmọ́lẹ̀ má lọ jàmọ́ n bá sọ̀rọ̀ ọmọdé bá fẹ́ràn lóúnjẹ ọmọ iṣẹ́ ti dáràn musa ti ń pè ìyọ̀dọ̀ ọlọ́run tí máa béèrè tí máa béèrè wọn á bá dójú ẹ̀ tẹ́ pé wọn ò ní rí ẹran kankan yẹ́ra yẹn lọ nábìlẹ̀ ti wà wọn ò sì fẹ́ kú máa wá káàkiri àwọn wá káàkiri ní bá kàn án náà pé rè ẹ wá wò ah orí lára ah orí báyìí ah orí bọ jáwèrè jáwèrè jáwèrè ọmọ ní ń bo ní bo abẹ́ ti bára yín lọ máa mi ẹ wá wò wá wò wọ́n tó dé o yàbá bóde wò ó ẹran yìí alákọ̀ọ́kọ́ yíra ni kò sọ́gbà. ìyá náà ní alákọ̀ọ́kọ́ títà ni kò sọ́gbà àtà náà ni. ọkọ̀ yẹ pé ẹ lè rà á àwọn ọ̀rá kí ni tẹ́gbẹ́ gbogbo orílẹ̀ ní a ń gbé àwọn ìdẹ́gbẹ́ wọn wá máa ṣe wà ń bì akẹ́tọ́ wà lọ́bù mí ṣùgbọ́n wà lákọ́ rí mi ẹ kò lè. ọlọ́dẹ ti sọ ìlẹ́hàmù sọ́kàn mọ̀mọ́ yẹn ńgbà tó ti gbà pọ́ lọ́n fẹ́ lọ́fẹ́ rà lọ́wọ́ àwọn ọlọ́run ní sọ fẹ́nikẹ́ni tó bá fẹ́ rà wípé owó tààtà kì í ṣe pé dínárì ọgọ́rùn-ún kì í ṣe dínárì á pa á kún á bu àwo rẹ̀ á wà rán padà á rán padà á máa kí owó sí á máa kí owó sí a máa ti owó sí yáà dúró bí màálù padà. n ta ta nù. sẹ́yìn ni ẹ gbàgbé ẹ ọba ni ẹ máa bọ̀ ẹ máa ká lọ àti màálù yẹn máa ká lọ. àní musa náà ń bẹ láyé wọ́n sì pa ń tòótọ́ wọ́n dẹ̀ kún tòótọ́ wọ́n dẹ̀ tó ń padà ń tòótọ́ wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí kí owó sí gbogbo owó wọn ní ń kó wá ni ń kó wá ni ń kó wá ni ń kó wá ní ti sẹ́mu ní ti sẹ́mu ní ti sẹ́mu sẹ́mu sẹ́mu sẹ́mu sẹ́mu. torítorí àwọn adó màlúù padà ẹ máa tú padà síta ẹ máa lódò ẹ̀sìn ẹ máa lódò ẹ̀sìn wọ́n ní wọn ò ná owó nǹkan àràmọdọ́mọ wọn tó ná lọ náà ni ẹ wo ẹ wo ìyàwó rẹ sọkọ. So ẹ wọ ọmọ rí sóbì ẹ ẹ wo bí tí wọ́n bá já abẹ́lẹ́ ọba àlejò ọlá yáà náà bá jáde ọ̀dà o sàwa náà lẹ́ni ọlọ́run wọ́n sì wá lẹ́ni ibú wọlé àtúrí ọlọ́run wọlé àkúnfẹ́ àkún la hawla wala quwata illa billah subhanaka allahumma bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk sọ́wọ́n àbí kàrí.